sì ṣe náà tó bá jẹ́ pé sùfúùfù ni aláwọn àfáà tó gbọ́gbá ah, tẹ́ kí bá yá sùfúùfù ni awọ ni onígbàgbìnìkan ìkànnì tàà ní bùkátà ti kẹ́yìn tẹ́ bá jẹ́ pá wà tàà jẹ́ student ká engage ara lé lórí ká fi lè mọ at least ó yẹ kí factory ẹ̀ṣà wà lẹ́kọ̀ọ́ ó yẹ ká ti lè rí inú wọn tí wọ́n lè insha Allah báyìí káwẹ̀ tó parí tábàdàn tó wà lè ṣe research rẹ lórí insha Allah á tún engage ara dáadáa lé lórí a jẹ́ pé ọ̀rọ̀ yìí káwà gbé sí pé irun èèyàn ni irun èèyàn kọ́ àwọn tó sọ pé irun èèyàn ni ànábì ní ẹ má fi irun nǹkan kan kún irun yín wọ́n ti wọlé báyìí pé ká má fi irun but àwọn fẹ́ẹ́ lò pa lélo nǹkan mẹ́lẹ̀ yẹn irun èèyàn wọ́n àwọn tó gbé wá pé àní sánpọ́nà tàbí sí wa gẹ́gẹ́ bí hadisi ah, Abdullahi àdìsí abdullahi ibn umar in tó wá ní pé ah no àdìsí jabir minam jabir ibn abdullah in tó mú wá tó ń bẹnu sọ́yí muslim o ní pé zajjọrọ nabi sallallahu alaihi wasallam an tẹ́sílẹ̀ almar'atu bi ra'siha shay'an àwọn tí wọ́n ń lo hadithi àwọn tó ń lọ́rọ̀ pé ẹ má fi nǹkan kan attachment rọ̀yìn anything attachment attachment anything attachment so the word attachment doesn't connotate pé irun fi kún attachment might be òwú it might be anything but alwaasi wal mustawsi ẹni tí ní ẹbá fi nǹkan kún àti ẹni tó ń báyàn fi kún ò náà sọ náà wọ́n ní zajjarọ̀ nàbí anábì kóró ojú sí arábìnrin tí ó fẹ́ fi nǹkan kúnnù rẹ̀ nǹkan kúnnù rẹ̀ alhamdulilayi náà ilé ilé ẹ̀rí àwọn tí wọ́n dúró lórí pé káfí nǹkan kún generally òní ò dá káfí nǹkan kún generally òní ò dá lára àwọn àfáà tí wọ́n gbélé ìgbọ́ òun náà àwọn sheikh wa imam malik والطبري وكثيرون أو الأكثرون ọ̀gọ̀rọ̀ àwọn àfáàgbà jùmùhúr jùmùhúr min al-ulama jùmùhúr min al-ulama onígbàgbà pé generally àtàwọ̀ àti tí ọ̀wọ̀ ẹ má fi nǹkan kan kún yìí alwaslu mamnu' bi kulli shay'in ẹlọ́ka imam malik tabari kathiru minal ulama wọn náà gbà pé alwaslu mamnu' bi kulli shay'in gbogbo nǹkan ọ̀nà yóò kẹgbà rẹ̀ fi nǹkan kúnnù kódà hadith náà sì ń lò tó jẹ́ hujja wọn wọn náà ni hadith jabir bin abdullah tán sọ pé gbogbo ọ̀nà pẹ́ fi nǹkan kúnnù ò ní òfin dá ṣùgbọ́n àwọn tó sọ pé rárá o irun èèyàn ni ò dá o nínú èèyàn nìkan ní ọ̀dá o àwọn náà láàfà àwọn náà àwọlìs lẹ́yìn bọ́nà sáàj àwọn sọ pé náà mọ̀tàṣù bí wàsùn lè ṣáà in tí ó jẹ́ wọ̀ lásán náà ní kíkà ẹ̀fì ọ̀rọ̀kùnrùn wà làbá bí wàsùn lè bí sòfò wà kọ́rọ̀tù wà gẹ́rù rù kò sábúrú nínú kí ẹ fi àwọ nǹkan míì kẹ́ fi kún ìyẹn wá jẹ́ bí band and the likes kò sábúrú yìí rẹ̀ ṣùgbọ́n kóòlù jùmọ̀kọ́ èyí tó lẹ́sọ́ fẹsẹ̀ múlẹ̀ jù náà lọ́rọ̀ àwọn jùmọ̀fúrù tó ní kẹ mọ́sí kankan kọ́nà yìí náà orí ọ̀rọ̀ pé ṣe káwà lo ṣáwà lè lòwú àbá lè lòwú kọ́bùlẹ̀ iyad kọ́ na ṣe àwọn sọ pé a lè lòwú ṣùgbọ́n òwú tá a lò kò gbọ́dọ̀ dàbí àwọn òwú tá ń ṣe nísìnyí náà wà tó yẹ kó jọ bí tá ń pè ní ọrùn yẹn tí ẹ̀jẹ̀ lọ ṣe ẹ̀kẹ̀tẹ́ pé wọ́n sọ wípé òwú ní àwọn ọmọ owó texture is more or less like irun òwú lọ́dọ̀ àwọn afẹ́bẹ̀rẹ́pá lè lò òwú yìí ò gbọ́dọ̀ dàbí irun ò gbọ́dọ̀ resemble irun there must be a difference dáàmì tẹ́ bá fi kún tí wọ́n fi lè mọ̀ pé òwú lè lè kìí ṣe irun àwọn ti perfect ẹ̀dẹ́ pé yàn pé there are different developments tó ti bá kìíní náà lára àwọn iṣẹ́ tí ò wá tún wá kàmùpá ti ṣàlàyé yẹn díẹ̀ báyìí ṣàlàbáyátà wá tó ti fẹ́ máa béèrè béèrè yóò tún átúnlé ìta àbà rántí lára àwọn kan tí ẹ pé ẹ máa fẹ́ iṣẹ́ yá dírẹ́sì tó kàn gbọ́dọ̀ sára fún òun náà pé anything tó bá yẹ kó bá ti jọ bí ṣùgbọ́n tó lọ ẹn tó ṣe gẹ́gẹ́ sórí lànàbì ṣe kíni lànàbì sọ̀rọ̀ sí lórí ilé ṣùgbọ́n háyà kùnrán káwà tí ó máa sọpọ̀ sọpọ̀ náà ti fẹ́ kọ́ ni ẹ̀nà ìsinú ta'agwana alalbirri wa taqwa wala ta'agwana alalismi wala ulwat a ẹ mọ́ àwọn èèyàn lórí lọ́wọ́ tí wọ́n fẹ́ iṣẹ́ dáadáa iṣẹ́ olóore iṣẹ́ iṣẹ́ tọ́lọ́n tàbẹ́ ṣe ẹ annabi kọ fún wa lẹ́ni tó wá fẹ́ máa ṣeun ànábì láàgbọ́dọ̀ máa ṣeun tí ó mọ̀ níbi ike ẹ̀yìn ràkúnmí ike ẹ̀yìn ràkúnmí náà ẹni stein tá a fẹ́ ṣe yálà nọ́mánọ́mà ni nọ́mánọ́mà ni tó jẹ́ pé ó mọ̀ níbi ike ràkúnmí lẹ́yìn orí ẹni yẹn lọ́ra àwọn tẹ́yẹ ká avoid ni àwa tá fẹ́ ṣe gan alam lẹ́yìn rẹ̀ ká mọ̀ lẹ́run ojú kò sẹ́rí kankan fún yẹn lára àwọn kódà yóò ṣe tàbí yẹn yóò máa jọ bèbí ìyọ̀nìjọ́ yẹn gidi yóò máa jọ bèbí bèbí yóò máa jọ

ìkan wà tó tún gbé wájú bá ń lọ ìta ń pè bẹ́ẹ̀ ni pé ká mọ́ tàtù ká mọ́ ṣe sára láwọn tàtù yẹn ká fàbẹ́rẹ́ ṣe tàtù sára ìyẹn àrọ́mù ni ìbùsáwọn àrọ́mù ni ká mọ́ báyẹn ṣe tàtù sára moreover àwọn dẹ̀kọ́ náà máa ń ṣe face tí wọ́n ṣe face cheat tí wọ́n fi lè báyẹn create èrìgì tí ó sì ń bẹ̀ ìyẹn àti oríṣiríṣi wá wà ṣẹ́tẹ̀ ilé iṣẹ́ ṣe sùkú ẹrẹ́wọ̀ ẹ̀ṣẹ̀ kọjọ́ pọ̀ ọkọ̀yìntà lè gbogbo àwọn yẹn ṣe gbogbo àwọn yẹn lẹ́yìn àwọn yẹn àwọn yẹn ti ẹ̀ pọ̀ àwọn ìlàfẹ́ dákọ́ náà sàn ìfẹ́ lè ṣe obìnrin tí ó wà ti fáìn náà ni máa ń fi irun kún un tí ó bá a gbé ní ìsìn ìgbẹ̀lú sábà tó rà nínú àdìsí àti náà bọ́nù sàbákì ẹwọ́n tó náà sọ ní ìsìn obìnrin yẹn irun orí ẹ̀ ti jẹ kò fáìn mọ̀ lè ta àtìn kó fi wá lè fáìn ẹgbẹ́ obìnrin tí ó wà fáìn náà ni wọ́n máa ń wọ́ pé kó fi lè fáìn lórí ìjọ ẹgbẹ́ aláàṣù àtàrà ti bá sí lára irun rẹ̀ káwọn bá di dáadáa òun náà èèyàn máa ń mọnu tó bá sì tẹ̀ ọkùnrin mi wà tẹ́lẹ̀ pé tó bá jẹ skin orí rẹ̀ gbóòtò bíjọ ọmọ ẹ lọ ọkùnrin mi sì wà tẹ́lẹ̀ pé tí yóò bá jẹ skin tí yóò bá jẹ low cut dáadáa ọbẹ̀ àwọn ẹ̀yìn náà látara bá rí kó lórí ẹ̀ tí àdá àmọ̀ yóò tún fain james gbogbo sáìn tó bá fi tẹ̀ náà àwọn sáìn onírun tó bá wà kí wọ́n ṣe straight cheat láti create space sínú eyín rẹ̀ ara àwọn nǹkan tí wáṣù ẹ̀hẹ́ mọ́lá tí máa ń pè wáṣù wọn náà ní tẹ̀fúrí jùlọ àsìnáà ìtàhsìn àwọn ọmọ àmà ìṣe yàtọ̀ sí pé báyà yẹn lọ yọ eyín torí pé ó ń dáyàn láàmú torí àìsàn yàtọ̀ pé yẹn lọ yọ àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí mo rántí tí mo rò pé báyà àwọn yá dírẹ̀sì ní fi ń ṣe nìyẹn tí kò wá bá òfin Islam mu tó yẹ pé lẹ́yìn rẹ̀ tábà ti lè jìnà sáwọn eléyìí iṣẹ́ yá dírẹ̀sì ní fi ṣe haram ìyẹn ni òfin jẹ́ káàkà mọ́ra àwọn iṣẹ́ haram tí à ń tírètì bọ̀ láti ìjọ yìí bóyá tí ètò eh, bá kù ṣáàlá bóyá mọ̀ bèèrè ní àsìkò bá tí aláfẹ́ bèèrè ìbéèrè àtàbáníká mọ́ tọ́pìkì mi ní ìṣáàlẹ̀ parí ẹ̀ hmm, ní tó mẹ́bẹ̀ ni pé ẹlẹ́ká dáhùn ẹlẹ́ká ka ìkan àwọn àdíìsì ìtàn nẹ́bì ti kọ̀ fún wa nípa àwọn òwò tó ní a mọ́ṣe ara àwọn òwò tán nẹ́bì ní na mọ́ṣe kò náà ni wal mu'awwama wal bẹ́ẹ̀wò owó la ń pè ní bẹ́ẹ̀rù sí wọ̀nmọ̀ agbámọ̀ ó náà ni kí ẹ̀ ní àpòjúwe kí ẹ̀ ló ń fẹ́ ta kí ẹ̀ ló ń fẹ́ ta èso orí igi èso tí ń bẹ lórí igi ó ló ń fẹ́ ta fún èèyàn for three years three years ní kẹ́yẹn fẹ́ ra àwọn ọ̀sọ̀ pé business yìí ó ṣe yẹn sixty ní sí o àwọn agẹgẹ ló lè ya píkṣọ rẹ dáadáa nígbà tí n bá ilé tí n bá ka bó ṣe máa ń wá tán kí ẹ̀ ló fẹ́ ta èso orí igi lè mú dátìlà àmì ní àwùsàlá sátẹ àwọn axel pé for two years ẹni èso tó bá ti ń lórí igi ìwọ ló ní ìwọ sáàfẹ́ mi ní fifty thousand naira ìmọ̀ ó wà lè jẹ́ sinin ó lè jẹ́ years ó lè jẹ́ am ó lè jẹ́ month ń láàfin máa ta irú òwò báyìí kò dáa ń ta wá lè béèrè ní ìsìn ni pé ṣé béèwù ni wọ́n wá mọ̀ ṣé kèé ṣó náà torí pọ́n sọ pé píkṣọ̀ ọ̀nù ẹ̀ wà ní ìsìn ṣé kèé wá ṣó náà ni mo ṣe máa ń lì yìí wọ́n lì years 40 years kan lì sílẹ̀ àbílẹ̀ fẹ́niyàn èyàn ti gba owó kan yóò kèṣàn ló ní ilẹ̀ yẹn kèṣàn ló ní kèṣàn ló ní ilé tó kọ́ sórí ẹ̀gẹ̀yìn náà lẹ́ni but òun ó lò ó ní owó ní ìbáyẹn tún kọ́ yóò wá lò ó bẹ́ẹ̀ bí fifty years àjẹmáà ká lọ wo concept yẹn dáadáa á rí i pé gọ́rọ̀ rú wà nínú ẹ̀ gọ́rọ̀ rú wà nínú ẹ̀ gọ́rọ̀ rú wà nínú ẹ̀ eléyìí lára àwọn òwò tí wọ́n ní ká má ṣe nìyẹn kí Allah subhanahu wa ta'ala kó ṣe wà lọ́mọ ọwọ́ pọ̀ pẹ̀lú bá ṣe ń ṣe lectures questions pọ̀ táwọn èèyàn ti ń rí ìdàn kó fi jẹ́ pàtó láwọn kan náà dàn àsìkò asiri kò bá rí tẹ́mìlì ṣáàrọ̀ kàtìlá